Asha Amaya àṣẹ àṣẹ àṣẹ Èdùmàrè pẹ̀lú eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní gbogbo tẹ́tí láǹfààní láti máa wò mí ní dédé àsìkò yìí pé ẹ kú gbogbo àsìkò yòówù tá a lè wà lápá ọ̀dọ̀ ti yín o a kú bójú ọjọ́ ṣe rí a kú bí gbogbo nǹkan ṣe ń lọ yóò yẹ wá kò ní yẹ ẹ lẹ̀ torí yẹ báyìí ní yẹyẹlé dídẹ̀gbẹ̀dẹ̀ báyìí ní dàdàbà lọ́rùn èmi a máa sọ ní gbogbo ìgbà pé bó ṣe lè wù kí ọ̀gẹ̀dẹ̀ ó le tó bó bá ti yí ara ó dẹ̀ ara ó dẹ̀ ara ó dẹ̀ gbogbo wa láṣẹ Elédùmarè ǹjẹ́ ìbà lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè ọba abẹbẹbẹ tó ti ń bẹ káyé tó mọ ọbẹ tó tún já yé ọmọ ọbẹ kò wá jẹ́ yóò gbogbo èyí tẹ̀ ń wò mí ó mi òkè ọba wàwàwà tó ti wà ó ti wà káyé ó tó wà ó jáwa náà wà wá tó wá wà láyé àwà lálàáfíà rẹ àwà níwà wà wà láka àkànwà ṣá. ìbà lọ́wọ́ ọba mi ọba mọ́nímọ́ní ọba mọ̀yẹ̀mọ̀yẹ̀ ọba tó mọ̀ọ́mọ̀ mọ́ ní kálukú wa kó tó fi wá lu mọ̀mọ́ wa káwa náà tó wá dàgbà ká tó dẹni tí ì mọ̀ra wa ọba mi òkè òun láṣẹ̀bà torí òun ló lè mí inú wa tá a fi ń dá kékeré lúke tá a fi ń dá bí ẹdun tá a rọ̀ bí òwe gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa ní gbogbo ìgbà fún gbogbo ọgbọ́n gbogbo ìmọ̀ gbogbo ipò gbogbo agbára ohunkóhun tí ẹ̀dá lè ní láyé yìí bí ó bá ti di pé lódùmarè gba jẹ́ nǹkan ní rẹ̀ ti ń bẹ lára wa ìlú èémí tó bá ti gbà wọ́n ní fowókọ rẹ̀ pé mọ́ wọ́n ní fowókì rẹ̀ pé mọ́ wọ́n ní fipò tó ní láyé pé mọ́ òkú lókù tí wọ́n padà wọ́n ní bo wọ́n gbókù sí ọba mi òkè tí ò tí wàá jẹ́ tèmi àtẹ̀yìn tí òjò kankan wá ó tí ì dòkú òun náà làwọn ń ṣèbà bẹ́ẹ̀ là ń ṣẹ̀bà gbogbo àwọn ajunilọ ajunilọ jorí ajunilọ nípò ajunilọ nírìírí ajunilọ níbi gbogbo torí àdáṣe báyìí ní ihun wọn ìbáyìí ọmọ èèyàn pé kò ló bá sì ti jú bá a lẹ̀ ó di dandan kílẹ̀ ò lanu fún ni. ǹjẹ́ gbogbo ẹ̀yin tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ṣe ń wọlé ni mò ń rí yí lọ́kọ̀ọ̀kan èjèèjì oore pàtàkì tí ẹ lè ṣe fún wa náà ni kí ẹ túbọ̀ bá wa tàn kálẹ̀ káwọn tí wọn ò tí ì láǹfààní láti darapọ̀ mọ́ ìkànnì káwọn náà lè mọ tá à ń ṣe nílé ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ẹ mọ́ wàá gbàgbé o bí a bá ṣe ń darapọ̀ mọ́ wa lójú òpó Facebook yìí náà la tún rọ̀ yín pé kẹ́ ẹ máa darapọ̀ mójú òpó YouTube wa eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa tóbi kì í ṣògédé àwọn ètò ojúkorojú báyìí nìkan là á fi bẹ̀ àwọn iṣẹ́ àkànṣe lọ́kọ̀ òjọ̀ kan tá à ń ṣe olẹ́ láǹfààní láti máa wò lẹ́kùnrẹ́rẹ́ lójú òpó YouTube ilé ìta pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ọ̀jẹ́ ni ó ti dé yìí ẹ bá ní pẹni tí ò tí ì súnmọ́ wa pé kí wọ́n súnmọ́ wa torí mo gbómi ọgbọ́n dé mo fẹ́ kí gbogbo wa jọ bùnmu èèyàn tó ti wà ń kalẹ̀ ẹ bá ní pẹni tí ò tí ì bíjókòó pé káwọn náà wà nǹkan fìdílé kí gbogbo wa jọ kóra jọ pọ̀ tóró lóhun pàtàkì tí mo fẹ́ ká jọ pẹ̀ ẹ̀kẹ́ ṣé ẹ mọ̀ pé nìkan yìí gbọ́n tán ká fọwọ́ rẹ rọ́bà ní sì mú ọwọ́ ọmọ ìṣíwọ́ ìkòròwò ohun abájìjòrò àwọn àgbà ní gúngún ní igun bá a bá wo àwùjọ wa ní ìsinyìí á wípé ọ̀rọ̀ ìgbéniṣòwò ọ̀rọ̀ ìpani nípa ẹ̀sìn ó ti wá dìròyìn gbogbo ìgbà ó ti dìròyìn ìṣẹ́jú ìṣẹ́jú ó ti dìròyé gbogbo ìgbà ẹ jẹ́ ká wá wò ó wọ́n ní bọ́mọdé bá ṣubú àwò wájú bí àgbà bá ṣubú ẹ̀yìn ní í wò ẹ jẹ́ wa náà wẹ̀yìn wò ipá ní í ṣe tutù yálà ètùtù ọlà ni o yálà ètùtù òkìkí ni o ohunkóhun tí ìbá àjẹ́ lájọ bí n tà ń torí ẹ̀ pa kókó ni wípé ipá níṣètùtù ti wà tipẹ́tipẹ́ kì í ṣe nǹkan tuntun àmójọ bí ẹni wípé àìká rẹ̀ àwọn adájọ́ àwọn òyìnbó tó ń ṣàkóso àwọn alákòóso ìgbà náà ní ìbẹ̀rù ọlọ́run ń ṣe nǹkan bó ṣe tọ́ ó jọ wípé ìdájọ́ òdodo àti ìṣẹ̀tọ́ tá a mọ sọ ẹ wípé ẹnìkan lolówó ìdájọ́ olówó gbọ́dọ̀ yàtọ̀ sí ìdájọ́ tálíkà ó jọ pé ìdájọ́ ìṣègbè tó ń bẹ ní ìgbà àtijọ́ igẹ ni nǹkan tó jẹ́ kí ìwà ibi yìí kó wàwọ́ díẹ̀ àmọ́ nígbà tó ti wá di wípé à ń fi ọmọ ẹni à ń ṣe mo mọ̀ rí ó mọ̀ mí rí ẹ̀ẹ́tẹ́ awolẹ̀ bí ọ̀gbẹ̀rì káwọ́ mọ̀ tẹ́ káwọ́ mọ̀ ya ọmọ wa ni ẹ fi ilẹ̀ èèyàn wa ni ẹ yọ̀ǹda ẹ̀ tiwa ní ṣe ẹ yá fí ẹ̀ ó jọ pé ẹ fi ilẹ̀ ẹ yọ̀ǹda ẹ̀ ẹ má bá wí ẹ yá fí ẹ̀ tí wọ́n fi ewé àjẹ́ òbàlẹ̀ lé àwọn èèyàn kan lára láwùjọ ó ní nǹkan tó wá bí ìwà ipá tó bí ìwà ìtọ́ tó dàbí wípé ó ti ó ti roko ìgbàgbé láwùjọ yorùbá nígbà kan òun ló tún wá bí padà ẹ jẹ́ kí n renú àká iṣẹ́ olóyè Uba Tògúndé kí n rán wa létí ìṣẹ̀lẹ̀ kan kí n tó wá wọnú ètò lọ gan-an lódìdí ẹ kú kalẹ̀. yorùbá ronú ǹjẹ́ à ń ronú ọ̀hún bí bá a bá ń rò ó apá abo là ń rò ó sí à ń rò oore ni àbá ń rò níro tọ̀tẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú ẹ̀fọn alààyè lọ́dún tó ti pẹ́ ní pàtàkì jùlọ lọ́dún 1949 ìlàrí etí la fi gbéyàwó ọ̀rọ̀ ojú la fi gbé tìran gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ ọba Samuel Adéníran Aṣúmáṣá àtẹwọ́gboyè kejì òun ló wà ní ipò um, alàyè tí ẹ fa alàyè kẹtàdínlé ní ogójì the forty third alàyè of ẹfun alàyè pé tá a bá ń kà á ní ení èjì ìgàpèrè àwọn ni aláàyè tí ẹ fa aláàyè kẹtàlélógójì ọba yìí gan-an ni ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí àwọn náà dálé ló dálé lórí ṣé ẹ mọ̀ wípé ọdún 1949 ni mo níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láì sí àní-àní ó bọ́ sí àsìkò tí àwọn òyìnbó aláwọ̀ funfun sì ń ṣàkóso ilẹ̀ wa ló kọ ọmọdébìnrin yìí ọmọ ìlú ẹfọn alààyè tí kábíyèsí ọ̀hún wà náà ni ṣé ẹ pé wọ́n á ní ẹṣin èjẹ koríko abẹ́ ẹ̀ báwọn ìpátá èèyàn ò bá sọ fún yín wọ́n sọ pé sí ó fàdí ẹ̀yìn ni pé bẹ́ẹ̀ tí bá fẹ́ jẹ koríko abẹ́ yóò fàdí ẹ̀yìn kẹ́nu ẹ̀ ó le tó dáadáa ó jọ pé kábíyèsí ọba adẹ́níran asúsúmásáì náà àwọn náà fàdí ẹ̀yìn àwọn náà fàdí ẹ̀yìn ìnánu sí koríko abẹ́ wọn ni ọmọdébìnrin adédiwúrà yìí ọmọ oṣù mẹ́ẹ̀ẹ́dógún ni gẹ́gẹ́ bí mo ṣe sọ tó túmọ̀ sí ọdún kan àtoṣù mẹ́ta ṣe mọ̀ pé ọmọ eléyìí kí ló lè mọ̀ wọ́n ní ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ òun náà ló wà tọmọ ń ṣeré láàrin ẹ̀dẹ̀ ó wá ní ẹni tó jẹ́ babaláwo kábíyèsí yìí bóyá fàlàyì ẹ̀hẹ́ ṣe mọ̀ páwọn ọkọ wọn ò lámì fàlàyé ó ní babaláwo kábíyèsí tá à ń sọ yìí ìyẹn ọba adẹ́nìran Ṣúṣúmàṣá tó jẹ́ àtẹ́wọ́gboyè kejì wọ́n ní fàlàyé gangan ló lọ tó lọ mú ọmọdébìnrin jòjòló yìí ọmọ ọdún kan àtòṣù mẹ́ta tó lọ gbọ́mọ níbi títí ń ṣeré bàbá gan-an bí bàbá ń lagi bàbá ń lagi ìyá ń dáná bí wọ́n ṣe ṣe láàrin kádìdú kàlá níṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ni wọ́n kàn ní wọ́n wọlé wò tí wọn ò rọ́mọ mọ́ a ti gbọ́ àwọn òbí ò mẹ́ni ó gbọ́mọ ibi ìlọmọ ti ń ṣeré ó rákòrò lọ ni ó nasẹ̀ lọ ní sẹ́mọ̀ pé rí ẹsẹ̀ ọmọ náà kò tí ì lè lọ geere wọ́n wá wo gbogbo ilẹ̀ wọ́n wo gbogbo agboolé wọn wọ́n wo gbogbo àdúgbò wọn wọn rí n tó jọmọ wọn. ah a ti gbọ́ irú kílẹ̀ yìí wọ́n wá wò pé ọ̀rọ̀ yìí ti kúrò ní téèyàn dákẹ́ o wọ́n ké gbàjarè gbogbo ará àdúgbò náà wọ́n bá wọn ké àkọsílẹ̀ fi hàn pé ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 1949 ni wọ́n wá Adédiwúrà tì ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 1949 ni wọ́n wá ọmọdébìnrin yìí tì wọ́n bá ké wọ́n pariwo ṣé ẹ sì mọ̀ wípé gbogbo nǹkan àtayamọdé àtàgbà ìlú bùkátà ọba náà ni wọ́n odidi ọmọ ò gbọ́dọ̀ jùnù kí wọ́n mọ̀ fi tó ọba létí wọ́n gbéra àti àwọn òbí adébúrú àti gbogbo àwọn olólùfẹ́ wọn wọ́n jọ dé ààfin kábíyèsí wọ́n fi wọ́n ṣàlàyé tó ṣẹlẹ̀ fún kábíyèsí náà fúnra rẹ̀ ó bá wọn pe àwọn ọdẹ wọ́n pe àwọn èèyàn síta pé ọmọ yìí ò gbọ́dọ̀ sọnù kí wọ́n wá wọ́n wá wá ọmọ wá ọmọ ọjọ́ kìíní lọ ìkejì lọ ìkẹta lọ ìkẹrin lọ odidi ọ̀sẹ̀ kan lọ ọ̀rádé di òjò Ah bá díẹ̀ ní bá sọnù gan-an ìyá tiẹ̀ mọ́ wá jàsà yìí. wọ́n wá wò pé ṣé báwọn ó ṣe máa wò rèé ọmọ ẹni kú ó ṣàyàjọ ọmọ ẹni nù lọ ó yẹ káwọn ó mọ kókó ibi tí ọmọ yìí bọ́ sí ni wọ́n bá ṣá gbìyànjú ẹ má gbàgbé pé mo sọ wípé wọ́n fi ọ̀rọ̀ yìí tú ọba gan fúnra ẹ̀ létí o ọba gbọ́ pé wọ́n wá ọmọ ó bá wọn fi àwọn èèyàn síta láti wá ọmọ yìí láwárí àmọ́ gbogbo ìgbìyànjú àwọn tí wọ́n wá ọmọ pàbó ló já sí ìgbà tó wá di oṣù kan lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí tó bọ́ sí ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 1949 wọ́n ní ni àwọn wá tún fi ọ̀wọ̀ rìn gbogbo àwọn àwọn ẹyẹ ẹ̀ka ìjọba ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ló ní nìrànràn ni wọ́n ti gbọ́ sọ́rọ̀ yìí àwọn òyìnbó aláwọ̀ funfun sì mọ̀ pé ní gbogbo àsìkò náà ìwà ìfinirúbọ wọ́pọ̀ láwùjọ ilẹ̀ yorùbá wọ́n sì ti ṣe gbogbo akitiyan láti rí wípé ìwà yìí wọ́n wá wọ́ ẹ̀ bọlẹ̀ ìgbà tó ti wá di wípé ó ti di ó ti di bí oṣù bẹ́ẹ̀ ọ̀sẹ̀ méjì tí wọn ò rí gàṣà ọmọ yìí wọ́n ti fura wípé kó má lọ ṣe pé wọ́n ti fọmọ yìí ṣètùtù ibi tíṣẹ́ wá kù sí ni wípé. ibi tíṣẹ́ wá kù sí ni wípé ta ló fọmọ ṣe tutù ìwé ètùtù kí ni wọ́n fọmọ ṣe wọ́n pa ni àbí wọ́n yọ nǹkan lára rẹ̀ ìbéèrè tó rú wọn lójú rèé tí wọ́n wá wò pé táwọn òyìnbó aláwọ̀ funfun yìí náà ṣe wá bá wọn tẹsẹ̀ bọ́ gẹ́gẹ́ bí a sì ṣe gbọ́ lásìkò tí wọ́n ń wá ọmọ yìí kábíyèsí sọ fún wọn wípé kí wọ́n ní kábíyèsí sọ fún wọn wípé kí wọ́n wo ibìkan ní ọwọ́ ẹ̀yìn tòsí ẹ̀yìn odi ìlú bó ṣeé ṣe kó jẹ́ wípé àárín ibẹ̀ ni wọ́n ti rí ọmọ nígbà ò sí ìyá lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí wọ́n wá ọmọ tòótọ́ ibi wọ́n júwe fún wọn pé wọ́n ti rí ọmọ yìí ibẹ̀ ni wọ́n ti rí òkùtù ọmọ ṣé ẹ̀wọ̀n tí jókùtù èèyàn ìyẹn ò ní wípé wọ́n ti yọ àwọn bíi ṣàkóṣàkó ara rẹ̀ kò sójú ń bẹ̀ mọ́ kò sáàrin ara ń bẹ̀ mọ́ kò sí àwọn ibì kan tàwọn ibì kan lára ọmọ wọn ò sí ń bẹ̀ mọ́ àmọ́ pẹ̀lú gbogbo eléyìí náà wọn ò sì wọn ò rò sí pé bóyá o lè jẹ orí adé tó jẹ́ bàbá àlù bó lè jẹ́ pàǹgànìwìn olù ọmọ yìí àwọn ṣáṣì àmọ́ tó wá di wípé wọ́n rí òkùtù ọmọ yìí ló wá jẹ́ káwọn òyìnbó àti àwọn tí tí wọn ò fẹ́ tí wọ́n fẹ́ kí òpì ó dé bá ìwà ìfiniṣètùtù ni wọ́n wá kí ẹsẹ̀ bọ ọ̀rọ̀ yìí wípé ọ̀rọ̀ yìí o àbàdégun àbà àbà èbù eléyìí àbàdé àbàdé bíi ègún rẹ̀ wọ́n sì kò sí títí di ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 1949 ìyẹn ò ní pé nígbà tó pé oṣù kan gẹ́gẹ́ tí wọ́n wá ọmọ tì nígbà tí ìbínú akitiyan ìfẹ́ ìwáwọ̀ èèyàn ìfọ̀rọ̀wánilẹ́nuwò kíyèsí àwọn afurasí yìí ni wọ́n lọ́wọ́ ti tẹ àwọn mẹ́ta kan àwọn mẹ́ta tí ọwọ́ tẹ onífálà yìí tí mo ti mẹ́nu bà wípé ó ní babaláwo ọba adẹ́nìran Ṣùṣùmàṣà tá à ń sọ̀rọ̀ wọn yìí wọ́n mú fálà yìí wọ́n mú Gabriel Ọlábìrìjó àti Daniel Òjó ṣé wọ́n rí Gabriel Ọlábìrìjó àti Daniel Òjó yìí àwọn eléyìí ajá fálà yìí ni wọ́n ṣé àmọ́ àwọn tó máa ń pè lájá èèyàn èyí ò ní wípé àwọn ìránṣẹ́ fálà yìí àwọn ọmọ fá àwọn ẹ̀kọ́ṣẹ́ fá pé bá gbélé ìwá pa gbélé ìwá ọwọ́ ti àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ti ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nígbà tí ẹjọ́ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ ègbúná ó ní wọ́n ti bẹ̀rẹ̀ ẹjọ́ yìí ṣe mọ̀ wípé àwọn tí ọ̀rọ̀ kàn ilé-ẹjọ́ májísrèètì ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ yìí nù ní Iléṣà ní gbọ̀ngàn Ọbọ̀gun Wúsì nígbà wọ́n wá bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ yìí tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn tí àwọn afurasí torí àti ìlèpè wọ́n ní ọ̀daràn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá àwọn afurasí yìí lẹ́nu wò nígbà tí ìyá dé ibì kan lára eléyìí tí wọ́n pè ní Gabriel Ọlábìrìjọ́yì olówó aláhùn pé ẹ dákun ẹ ṣeun jẹ́jẹ́ o bọ́wọ́ ò ṣe ṣẹlẹ̀ lélẹ́yìí ọba àlú yìí gangan ẹ̀yin ò kábíyèsí ọba Samuel Adéníran asusumasa àtẹwọ́gboyè kejì kábíyèsí gan ni wọ́n ní káwọn gbé ọmọ yìí wá fálàyí ló gbé ń tòótọ́ àmọ́ àfinú àfin ni wọ́n gbé ọmọ lọ yàrá tí ń bẹ nítòsí ọwọ́ ẹ̀yìn ni wọ́n ti ni wọ́n ti kun ọmọ yìí bí ẹni kun ẹran kódà níbi tí wọ́n ti ń kú ẹ̀jẹ̀ rẹ̀ ta sáwọn ibìkan sí sáwọn ibìkan lára nínú ilé nínú yàrá ọ̀hún àmọ́ ńgbà tí àwọn ṣe táwọn yan táwọn yan ń kí ọmọ yìí tán àwọn molẹ̀ àwọn sì jọ farahàn kan jobì ṣé ẹ mọ̀ tí wọ́n bá ní wọ́n farahàn kan jobì nílẹ̀ Yorùbá èyí ò ní wípé àwọn ti jọ múlẹ̀ wípé bójú bá yẹjú kóhùn ó mọ́ yẹ̀ àwọn ti jọ fawọ́ ṣe má fọhùn ohun ojú ẹ tó ò gbọ́dọ̀ wí lóde torí bọ́ ọ bá wí o lè dé wúrẹ́ gẹlẹ́gẹlẹ́ kó o dàgùtàn jẹmọ̀jẹmọ kó o da láàmù tí ń jẹ lẹ́bàá ògiri ìmùlẹ̀ yìí ni ò jẹ́ káwọn ó lè fọhùn látijọ́ yìí ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọ̀hún dàbí ìgbà wọn bá fi àdó olóró lẹ̀ pọ́ǹbù ó ṣe gbì ṣó lè rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ ẹ sì mọ̀ fáwọn èèbó aláwọ̀ funfun àwọn èyí sábà ṣe báyìí báyìí pàápàá tó bá ti jẹ mọ́rọ̀ ìdájọ́ wọ́n bá gbéra ẹ mọ́ gbàgbé wípé Iléṣà ní gbọ̀ngàn Obòkunbùsì ó ní wọ́n ti ń ṣe ìgbẹ́jọ́ láti ibẹ̀ ni wọ́n ti gbéra lọ sí Ẹfọ̀n Alààyè wọ́n lọ fi kélé òfin gbé kábíyèsí náà kábíyèsí nírọ̀ wọn pamọ́ kí wọ́n mọ̀ dáa gabriel ọlábìrìnjò lòun kò mọ tí ń sọ ni ibi ẹjọ́ ti bẹ̀rẹ̀ nù o ibi mò ń lọ gan ni mo súnmọ́ yìí o kábíyèsí ní ọlábìrìnjò mọ tí ń sọ ni kí ni irú òun fẹ́ fi ọmọ ṣe òun tó ṣe pé gan ni bàbá gbogbo ìlú àti bàbá ọmọ àti àtọmọ tí wọ́n wà òun lòún ní gbogbo wọn òun ò òun ò ṣe òun ò gbẹ òun ò pẹ́ nìkankan o irọ́ ni wọ́n ń pa o wọ́n fẹ́ bóun lórúkọ jẹ́ ni o. ọmọ samuel adéníran àsúnṣúmọ̀sá àtẹwọ́gboyè kejì òun náà sọ̀rọ̀ síta ó ní kí wọ́n mọ̀ gbọ́ tiwọn ó ní wọ́n fẹ́ bóun lórúkọ jẹ́ ni nígbà ọ̀rọ̀ ti wá di wípé ọ̀rọ̀ kẹni ńlá ejò wọ́n gbẹ́jọ́ kúrò ní ti májísírèètì ó di fẹ́rẹ́rẹ́ ó di ilé ẹjọ́ gíga tó ga jùlọ nílùú àkúrẹ́ lásìkò ìgbà náà wọ́n gbẹ́jọ́ dé àkúrẹ́ ó di ọ̀rọ̀ di ká gba agbẹjọ́rò ní ìgbà náà ẹ bèrè wò dáadáa agbẹjọ́rò tó gbẹjọ́rò fún ọba Samuel Adéníran Àsúsúmọ̀sá àtẹwọ́gboyè kejì tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí agbẹjọ́rò tó dáńtọ́ tí bùṣebùṣe rẹ̀ dá bùṣebùṣe gan ni agbẹjọ́rò tó jẹ́ wípé tó bá sọ̀rọ̀ abẹ ló gé ni agbẹjọ́rò tí sọ̀rọ̀ bí ẹni pàṣẹ ni ẹ ti wò pé mo ti ń júwe rẹ̀ pọ̀ ẹni ńlá ni olóyè ọbáfẹ́mi awólọ́wọ̀ ah, ọbáfẹ́mi awólọ́wọ̀ kan náà bàbá nìkẹ́nẹ́ òun ló gba ẹjọ́ ọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí rogbu ló gbẹjọ́ rẹ̀ rò lọ́dún náà lọ́hùn ẹ tún béèrè wo ẹ ṣèwádìí wò ẹ sì mọ̀ wípé ọ̀rọ̀ tí irú olóyè ọbáfẹ́mi awólọ́wọ̀ bá náà ló sọ ọ̀rọ̀ tí lọ́wọ́ nú ni ọ̀rọ̀ tí ní àpọ́nlé ni ọ̀rọ̀ tí àwọn èèyàn gbé wò wípé ọ̀rọ̀ rèé tọ́rọ̀ wà lára àwọn agbẹjọ́rò ìṣàṣà tó ń léwájú tí àwọn èèyàn mọ̀ wípé ká yọ tẹ̀gàn kú ọ̀ká tó fi tẹ̀gàn sí orí àwọn eléyìí pé pọ̀. yàtọ̀ sí eléyìí àwọn tí wọ́n tó tún gbẹjọ́ tó tún gbẹjọ́rò fún àwọn ọmọ tí ọ̀rọ̀ pẹ́ kàn kàn pẹ́pẹ́pẹ́ náà àwọn náà tún gba Bọ̀dé Thomas ẹ̀yin náà wá wò báyìí níbi tí olóyè ọbáfẹ́mi awólọ́wọ̀ àti amòfin bọ̀dé tó wọ̀ sí ti ń dúró rojọ́ láti gbèsè yìí ẹnìkan ṣé ẹ mọ̀ wípé tí kì bá ṣe wípé ẹjọ́ bọ́ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n tẹ̀lé ìwádìí gangan tí wọ́n tẹ̀lé àbájáde ìwádìí ìdúró àwọn agbẹjọ́rò nìkan gan ti ba ẹjọ́ jẹ́ ìdúró àwọn agbẹjọ́rò nìkan ti jẹ́ kí ọ̀daràn ó lọ ó ti jẹ́ kí oníbàárà wọn ó ti jẹ́ kó lọ a máa ń jẹ́ ẹ̀mọ̀ wípé gbogbo àkàwé àlàyé àfiwé ìwélọ̀ tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe láti fi gbè sẹ́yìn oníbàárà rẹ̀ èyí ọba Samuel Adéníran gbogbo ẹ̀ pátápátá pàbó ló mọ̀ já sí níwájú onídàájọ́ Pollard bí agbẹjọ́rò ọ̀rọ̀ bí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe ń ṣe bó ṣe ń fa ọ̀rọ̀ yọ nínú òfin lọ́dún kínní kan nǹkan báyìí ṣẹlẹ̀ tá a bá wò ó àwọn ẹni yìí irọ́ wọn pamọ́ ba wọ́n fẹ́ bà ló kọjá ni ẹ̀yin tẹ́ ẹ dàgbà dáadáa mọ̀ sọ̀rọ̀ sí olóyè ọbáfẹ́mi awólọ́wò ẹ mọ̀ wípé ẹni tó dáńtọ́ ni ẹ mọ̀ wípé ẹni tó mọ̀wọ́ gbé kalẹ̀ ni ẹni tó mọ òfin dé góńgó ni àmọ́ bó ṣe mọ òfin tó onídàájọ́ pọ́láàdì dúró lórí ẹ̀rí tí wọ́n rí lẹ̀ wípé ọmọ yìí ní kí a lọ wọ iyàrá tó kángun sí ọwọ́ ẹ̀yìn nílé kábíyèsí wọ́n ní jàsẹ̀gì ọmọ kékeré yìí wà ń bẹ̀ a sì dé yàrá tó kẹ́ tó súnmọ́ yí ilé kábíyèsí ń tòótọ́ ọmọ ẹ èwo wá làkóbá wọn èwo làkóbá èwo nìbà adájọ́ yìí sì dúró lórí ọ̀rọ̀ rẹ̀ ó sì rí dájú wípé kábíyèsí ọba Samuel Adéníran asúsúmọ̀sá àtẹ́wọ́gboyè kejì ti ìlú Ẹ̀fà láàyè adájọ́ pọ́láàdì rí dájú wípé ó gbé ìdájọ́ ikú kalẹ̀ fún ó sì pàṣẹ kí wọ́n lọ yẹgi fún lọ́dún 1949 àti kábíyèsí. Si, àti fàlàyé babaláwo bú afàwọṣebi tó jẹ́ babaláwo rẹ̀ ọjọ́ ọ̀run àrèmabọ̀njọ́ kan náà ni. ṣé ẹ ti mọ̀ wípé bí àgbà bá ti gìkù sí kòtò ikọ́ rẹ̀ yòókù lọ́gbọ́n ni. irú ìdájọ́ tí adájọ́ Pọ́nládì gbé kalẹ̀ lọ́dún 1949 yìí olófàá tí ó fi jẹ́ wípé àwọn ọba aládé míì tí wọ́n bá fẹ́ ṣe ètùtù tó jẹ mọ́ kí wọ́n lóòyàn wọ́n kawọ́ wọn sẹ́yìn torí wọ́n mọ̀ wípé nígbà tí wọ́n lè ṣekú pa ẹni tó pa ọmọ oṣù mẹ́ẹ̀ẹ́dógún táwọn agagòfin lọ ayé àtijọ́ ni kábíyèsí kábí ti wà báyìí. àmọ́ ní ìgbà náà a rí àwọn adájọ́ tí wọ́n ń dúró lórí òótọ́ tí wọn àwo torí wípé èèyàn ńlá lágbẹjọ́rò rẹ̀ kọ́ wá torí kí wọ́n lè rojú rí agbẹjọ́rò rẹ̀ àbí kí wọ́n lè gbowó kí wọ́n lè fún wọn lówó kí wọ́n dojú ẹjọ́ rú kí wọ́n dẹjọ́ nù kí wọ́n mú tí gbogbo ayé rí báyìí àwọ̀ tí gbogbo ayé rí báyìí pé àwọ̀ yíyan dúdú ni o kí wọ́n sì láwọn ò mọ irú àwọ̀ tó jẹ́ mọ́ torí wípé wé ẹni tó bá ti pa èèyàn ẹ bá ti fi pa idà pa èèyàn ipa idà ni wọ́n fi ń pa ní ìgbà náà olójẹ́ kó wá di wípé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìwà ìfiniṣètùtù ọ̀la ìwà ìpani nípa ẹ̀sìn ó wá wàwọ́ láwùjọ Yorùbá ẹ má gbàgbé pé ní bí oṣù tó lọ ó ní mo sọ̀rọ̀ Èjìgbádéró fún wa náà lórí ìkànnì ṣé ẹ mọ̀ wípé adájọ́ tó dájú ẹ̀ lọ́dún 1974 nígbà náà lọ́hùn adájọ́ Olùwà ó dá bó ṣe rí i kò wo wípé Èjìgbádéró jẹ́ bẹ́ẹ̀ gbajúmọ̀ kò wo wípé àyèyàn ńlá ni bí n bá ti bí bá túlẹ̀ gbò bá délé tán yóò ṣètò owó owó gọbọi fún mi. àmọ́ nígbà tó ti wá di wípé owó lóòsà tá à ń bọ owó dòòsà tó ráyé owó dòòsà la báyìí ẹni ọba ti lówó la mọ̀ bí láàmọ̀ pọ́nlé láàmọ̀ yẹ́ sí àfẹ́ mọ ibi tó ti rówó ọ̀hún nígbà táyé ti wá di ayé owó dòòsà yìí ó ní gbogbo ìwà àwọn ìwà burúkú àwọn ìwà ìtọ́ tí ayé ti dáwọ́ tí wọ́n ti wáwọ́ rẹ̀ bọlẹ̀ ní ìgbà àtijọ́ ló wá padà wá di tí wá di tọrọ fọ́nkálẹ̀ láwùjọ wa tọrọ kan wọn ti balẹ̀ wípé bó o bá ti lówó tó tówó bí ẹ bọ́ bí èèyàn lọ́wọ́ rẹ̀ wẹnu àwọn tún máa dá sàgá pé kí ni ẹgbẹ́ adágan ọlọ́pàá inú láfi sọ ìdí láfi jókòó. ìtírù nǹkan báyìí fi wá lè yí padà tí ìyípadà fi lè di ọwọ́ gbogbo wa níṣẹ́ wà kó ní kálukú ó máa fi òótọ́ ọnú àti ìwà ìṣègbè kó fi dúró kó fi máa ṣiṣẹ́ ní ipòkípò tí a lè láǹfààní láti wà eléyìí ni ó jẹ́ kí ìwà ìtọ́ ìwà ìfiniṣètùtù ọ̀la ìwà ìpani nípakúpa yóò jẹ́ kó roko ìgbàgbé láwùjọ wa ẹ jẹ́ á ronú o ọmọ Yorùbá. a ní láti ronú torí nígbà tí ìròyìn tá à ń ṣòótọ́ nígbà tá à ń dájọ́ bẹ́jọ́ ṣe tán ìwà ìtọ́ dínkù ẹni tó bá fẹ́ ṣe gan yóò máa ṣe níṣe inú fu àyàfi kò ní jẹ́ wípé yóò máa ṣe níṣe wípé tá a bá ṣe àṣegbé koríko tá a bá tẹ̀ àtẹ̀gbé ẹnìkan ò ní.